بإخباره عن أشراط الساعة وكونوا على حذر منها متحيين لها بالأعمال الصالحة الباقية غير منحمكين الشهوات العادية واللذات الفانية يقول الله تبارك وتعالى هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها يقول الإمام ابن كثير رحمه الله تعالى أي أمارات اقترابها وتنقسم أشراط الساعة إلى العلامات الصغرى التي ظهرت وانقضت كبعثة النبي صلى الله عليه وسلم لقوله بعثت أنا والساعة كهاتين والثانية موت الرسول صلى الله عليه وسلم وانشقاق القمر يقول الله تعالى اقتربت الساعة وانشق القمر عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال بينما نحن مع رسول الله صلى الله عليه وسلم بمنى إذا انفلق القمر في القتين فكانت وكانت فلقة وراء الجبل وفلقة دونه فقال لنا رسول الله صلى الله عليه وسلم اشهدوا خروج نار من عرض الحجاز لقوله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تخرج نار من أرض الحجاز تضيء أعناق بفصرة قال القرطبي قد خرجت المدينة وكان بدخها زلزلة عظيمة في ليلة الأربعاء بعد العتمة الثالثة واستمرت إلى دهى النهار يوم الجمعة وسكنت توقف للجزية والخراج لقوله صلى الله عليه وسلم منعت العراق درهمها وقفزها ومنعت الشام مدها ودينارها ومنعت مصر إردبها ودينارها وعدتم من حيث بدأتم وعدتم من حيث بدأتم شهد على ذلك لحم أبي هريرة ودمه أشراط الساعة يا عباد الله ينقسم إلى العلامات التي <clears throat> وقعت وما زالت مستمرة ومنها ما لم يظهر بعد خروج الدجالين الكذابين أدعياء النبوة لقوله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريب من ثلاثين كلهم يزعم أنه رسول الله حمصيلمة الكذاب وظهر منهم عشرون ومنها تمن الموت وتلاهي الناس في المساجد وكثرة الناس للبيوت وتقارب الزمان وكثرة الزلازل والقتل وكثرة الأمطار وقلة العلم وقلة العمل ويلقى الشح وتقارب الأسواق وكثرة النساء وكثرة الكذب وظهور الفتن وكثرة الخدم من غير المسلمين والتماس العلم عند الأصاغر ومن أشراط الساعة أن ترفع الأشراف وتوضع الأخيار ويفتح القول ويخزن العمل ويقرأ القوم بالمسنات ليس فيهم أحد ينكرها قيل وما المسنات قال ما استكتب كتاب الله عز وجل وهو طلب العلم الشرعي من الكتب المذهبية وحكت شراط الساعة يا عباد الله إلى العلامات التي لم تقع بعد كارتداد بعض الناس إلى عبادة الأوثان وكثرة المال وعودة جزيرة العرب مروجا وأنهارا وإسناد الأمر إلى غير أهله وتداعي لأمم على الأمة الإسلامية وولادة لأمة ربها وتطاول رعاء الشاء في البنيان وكثرة النساء وقلة الرجال وظهور الزنا وشرب الخمر لعل هذه الكلة بسبب مقاتلة المسلمين بعضهم لبعض عن أبي موسى الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن بنى يد الساعة الهرج قالوا وما الهرج قال القتل إنه ليس بقتلكم المشركين ولكن قتل بعضكم بعضا حتى يقتل الرجل جاره ويقتل أخاه ويقتل عمه ويقتل ابن عمه قالوا ومعنى عقولنا يومئذ قال إنه تنزع عقول أهل ذلك ذلك الزمان ويخلف لهم هباء من الناس بحسب أكثرهم أنهم على شيء على شيء وليس على شيء ومنها تسلط الحكام وكثرة الشرف وانحلال الأخلاق واختلال المقاييس لقوله صلى الله عليه وسلم قبل الساعة جنون خداعة يكذب فيها الصادق ويصدق فيها الكذوب ويخون فيها الأمين ويؤتمن فيها الخائن وينطق فيها الرويبضة قيل وما الرويبضة قال الرجل التافه يتكلم في أمر العامة ومنها قلة العلم وكثرة الجهل وانحسار الفرات عن جبل من ذهب وتكليم الصداع والجماد للإنس وتمشينا في الخرافات يقول صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تتسافدوا في الطرق تسافد الحمير وانسكاف الأهلة وإخراج العبد كنوزها المخبوءة وظهور المسلمين على اليهود وقتال المسلمين للطرق ورجل من قحطان يسوق الناس بعصاه وفتنة الأحلاف وفتنة الجهيماء ومنها أشراط الساعة الكبرى ثبت عن أبي صهيحة حذيفة بن أسيد الغفاري قال اطلع النبي صلى الله عليه وسلم ونحن نتذاكر فقال ما تذاكرون قالوا نتذاكر الساعة قال إنها لن تقوم حتى تروا قبلها عشر آيات وذكر الدجال والدخان والدابة وطلوع الشمس من مغربها ونزول عيسى بن مريم ويأجوج ومأجوج وثلاثة خصوص في المشرق وخسف بالمغرب في بجزيرة العرب وآخر ذلك نار تخرج من اليمن تترس الناس إلى محشرهم أقول ما تسمعون أستكر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استكروه وأتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ọ̀pẹ́ni fún ọlọ́run ọba kíkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa bọ́ òṣìṣẹ́ ọlọ́run kíkẹ́ yìí kó máa dùn olórí ẹ̀ kó máa jẹ́ ti àwọn sọ̀hábà àtàwọn aráalé rẹ̀ kíkẹ́ àwọn tí wọ́n gbà máa nẹ́bí àtàwọn tó sì máa dó lórí ìlànà rẹ̀ títí di ọjọ́ ẹ̀san ìyẹn rúfin ọlọ́run ọba ẹ̀rọ ọlọ́run ọba àlekíọ́lá mẹ́wàá gba nẹ́bí lódodo sallallahu alaihi wasallam ti àwọn ọ̀rọ̀ rẹ̀ tó fún wa o nípa àwọn àmì dáre kálíkì àmà tó dé. ẹ wá jẹ́ni tí ó sọ́ra bó lẹ́sìn wá sọ́ra pẹ̀lú pé ẹ palẹ̀ mọ́dé àlùkìyàmọ̀ yìí pẹ̀lú àwọn ṣe olóore láì ní kó sínú àwọn ìgbádùn nítorí pé yóò padà tán ọlọ́run ọba àlekí ọlá ń sọ báyìí pé ṣé àwọn èèyàn ń retí kankan tayọ àlùkìyàmọ̀ ni wọn mọ̀ kálùkìyàmọ̀ yìí òjijì ni ṣé wọ́n fẹ́ kọ́ wá lójijì ni ṣé wọ́n lérò pé òjijì ni yóò wá bá wọn ni ìdí àwọn nǹkan tó jẹ́ àpẹẹrẹ àlùkìyàmọ̀ náà ti dé. Ibn Kathir rahimahullahu ta'ala wọ́n ní àṣọ́rọ́pọ̀ ha ìtumọ̀ rẹ̀ náà ní kíni o àwọn àmì súnsúnmọ́ àlùkìyàmọ̀ yẹn. Ẹ wá rí àmì àlùkìyàmọ̀ táwí ó pín sí àwọn àpẹẹrẹ kékeré èyí tó ṣe wípé ó ti hàn ó bẹ̀ sì ti lọ. Ṣirú fídíde ànábì sallallahu alaihi wasallam àpẹẹrẹ àlùkìyàmọ̀ ni. Ìlọ́rọ̀ wọ́n fi mi ànẹ́bí ìdè mi àtàlẹ̀ kí á mọ́ fi fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ wọ́n ní ànẹ́bí sallallahu alaihi wasallam wọ́n nẹ ìka arẹ́ àti ìka àfáàtìlá rẹ̀ ìpè wọn ọbẹ̀ rí ìkan náà yẹn òun náà ló kù táyé máa fi tán kejì òun náà ikú ànẹ́bí sallallahu alaihi wasallam àpẹẹrẹ báyé fẹ́ parẹ́ ni eléyìí ti wọ́n ti lọ ìkẹta òun ni bí ó tún fẹ́ lé kú lójú ayé ànẹ́bí sallallahu alaihi wasallam ìtọ́lọ́wọ́ Àlìkìyàmọ̀ súnmọ́ òṣùpá sì pín. Afáwọn Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu. Ó ní láàrin ìgbà tí àwọn wà pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ní Mìíyá. Wọ́n tún pàṣẹ pín méjì nìyẹn. Ọ̀kan pín sí ẹ̀yìn òkè, ọ̀kan tún pín sẹ́gbẹ̀ẹ́ mi. Wọ́n ló jẹ́ Ọlọ́run wá fún káwọn ọjọ́ yẹn ṣe ìṣàdù. Ẹ jẹ́rìí sí bẹ́ẹ̀ o. Àbájúlọ náà gbà wá mi Ọwọ́ ajá mi kan náà àmì àlùfẹ́yàmọ̀ pẹ̀lú tó sùn máa ń fi ọ̀nà méjì kẹrin àwọn náà ní mẹ́ka tó jáde nílẹ̀ hijab ẹlọ́rọ̀ tó ti sọ ọlọ́run sallallahu alaihi wasallam tó sọ yí pé eré àlùkìyàmọ̀ yẹn kò lè sí ìdé o títí tí mẹ́ka fi máa jáde nílẹ̀ hijab iná yìí tó bá jáde ìtẹ̀sẹ̀ náà yẹn yóò sì hàn nílẹ̀ sham níbi pé wọ́n á rí bó ti sí náà yẹn ti máa lágbára dé agorí òkè á dẹ̀ hàn nílẹ̀ sham nínú àwọn àpá àti wọ́n sọ nípa ọ̀rọ̀ ọjọ́ kẹyìn púpọ̀ jù wọ́n ní sẹ́rí náà ìṣẹ̀lẹ̀ yìí náà ti ṣẹlẹ̀ o wọ́n ní ó ti jáde nílùú Madina wọ́n ní bẹ̀rẹ̀ náà òun náà ni ọ̀wárìrì tó kú sí èyí tó ti kọ́ wáyé ní alẹ́ ìjọ àlàrúbá ọjọ́ kẹta nínú oṣù jùmọ́dàlẹ̀ àṣẹrọ̀ ọgọ́rùn-ún mẹ́ta ọdún mẹ́rìnlé ní àádọ́ta ìyẹn sí pọ̀ nínú ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ìjìríyà wọ́n ní iná yìí wá bẹ̀rẹ̀ láti jọ àlàrúbá pàtàkùn yẹn sì kìíní tán iná yẹn wá bẹ̀rẹ̀ ó wá lọ títí tó fi ṣètò ha ọjọ́ júmọ̀ ìyẹn ni pé kò dákẹ́ ó wá tẹ̀ rọ́jọ́ yẹn ẹ̀rí kíkàrún nínú àwọn àmì kéékèèké èyí tó ṣe yípo ti hàn tó tẹ̀sí ti lọ òun ni pé ìsákọ́lẹ̀ táwọn mùsùlùmí máa ń gbà láti fi ṣàtúnṣe ìlú lọ́dàwọ́ dúró pẹ̀lú wípé àwọn ẹni tó rí pé wọ́n yé sá lágbára tó rí pé mùsùlùmí Islam ní darí wọn tẹ́lẹ̀ àwọn yóò tún wá padà máa darí ayé ẹ̀rí wọn lọ sọ̀tún láwọn ti sọ léyìn ilẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní àwọn ará Iraki owó wọn ìsákọ́lẹ̀ wọn tí wọ́n máa ń sẹ́wọ̀n ní mú wá rán bákan náà àwọn ará Ṣáàmù ihun táwọn náà máa fi ń sẹ̀yìn sákọ́lẹ̀ wọn pẹ̀lú múdù wọn àti dínẹ̀rù wọn pàǹsì wọn wọn ní wá mọ́ àwọn ará mọ́sọ̀rì ihun táwọn náà fi ń wọn nǹkan wọn ní gbé kẹ̀yẹ wá mọ́ òsì ní mú dínẹ̀rù wa àníbi sallallahu alaihi wasallam wọ́n lé wa padà sí tẹ̀sí bẹ̀rẹ̀ ẹ padà sí tẹ̀sí bẹ̀rẹ̀ afáwọn àbúrò rẹ̀ tó gba àdìsí wa wọ́n ní ohun táwọn nẹ́bí sọ yìí ó lóun gẹ́ẹ́nẹ̀ lójú ayé àwọn wípé àwọn ẹni tó ṣe pé Islam ní darí wọn tẹ́lẹ̀ wọ́n padà dẹni tó ṣe pé wọn ò sí lábẹ́ Islam mọ́ níbi pé owó jíṣíà owó sakọ́lẹ̀ tí wọ́n máa ń sẹ́ tó fi ń túnzì sí wọn ọ̀kadà ní ìgbà mọ́ ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ẹ̀yàn nígbàgbọ́ òdòdó nínú àwọn àmì àlùkẹ́yàmọ̀ wọn ló pín sáwọn èyí tó ṣe pé ó ti ṣẹlẹ̀ tí ó sì tún ní yé máa ṣẹlẹ̀ ẹ̀rí tíkẹ̀ sì wá nú ẹ̀ṣẹ̀ èyí tó ṣe pé kò tẹ̀ sí ìṣẹ̀lẹ̀ nínú ẹ̀ òun náà ni jíjáde àwọn dẹ̀jàlín àwọn ọ̀kàrọ̀ tí wọ́n máa tẹra wọn láàánú ẹbí ọlọ́run nínú ọ̀rọ̀ tó ti sọ ọlọ́run sọ́lọ́lọ́run àti sọ́lá tó ti sọ́lẹ̀ tẹ́lẹ̀ yìí pé tẹ́rí ayé yóò ní dókè o láti gbé àwọn nàìjíríàlóòn àwọn ọ̀kàrọ̀ tí wọ́n súnmọ́ bí ọgbọ̀n gbogbo wọn dẹ̀sí máa tẹ̀ra wọn lójú sí ọlọ́run ọba láti gbé wọn dìde wọn wà nínú ẹgbàá àbí kóbìnrin mẹ́rin bẹ́ẹ̀ nù wọn ẹ̀rí nínú wọn ni Musailamatul Kazzab kódà àwọn èyí tó ti hẹ́ lé ní twenty akọ́lẹ̀ fi tiẹ̀ múlẹ̀ nínú àwọn tí wọ́n máa tẹ̀ra wọn lánàá bí ọlọ́run nínú àwọn àmì àlẹ́kíyàmẹ̀ yìí òun náà ni ọ̀rọ̀ dojú ẹ̀ pẹ̀lú wàhálà àtàyè kìí ṣe tẹ̀síọ́ èyí ó sì máa rẹ̀ kẹ́kù bí kí wọ́n máa rí yẹn tí ó jókòó ń sáré báyìí yóò máa sọ pé wọ́n máa ṣe fún nǹkan má ṣe fóun lòún wà nù lẹ̀ kó ṣe pé ní bẹ́ẹ̀ nù yé pẹ̀yì gan ní bẹ́ẹ̀ lórílẹ̀ tó ń wà yìí ẹ̀rí nínú àmì rẹ̀ òun náà ni kí àwọn èèyàn máa kọ́ sọ pamọ́ sálásí gan àwọn èèyàn tún máa sọ kọ́ sílé àti kó dẹ̀ sì máa súnmọ́ ẹ̀rí ìjọ dàbí wákàtí wákàtí kẹ yóò ti sáré jóná yẹn bẹ́ẹ̀ lọ́jọ́ ayé sì máa ti lọ́ngà yẹn. ẹ̀rí bákan náà zalazil kílẹ̀ máa mi àwọn ọkọ̀ òjò ọkọ̀ àádọ́kọ̀ àwọn ojú bá tún yóò tún bá ogun náà ni. ìmọ̀ á kéré iṣẹ́ táwọn èèyàn máa ṣe lórí ìmọ̀ náà á tún kéré àwọn èèyàn ó tún wá ya bíi kọ́kọ́ gún lọ́nà àtọ́tọ́ lẹ́sìn ọwọ́ tẹ̀sí bí ẹni ni. ó tún pọ̀ obìnrin ọkọ̀ ọkọ̀ àwọn wàhálà ọmọ Bákẹ́ni àwọn ẹni yóò máa sọ́kọ̀ àwọn èèyàn yóò máa wáyé púpọ̀ jù lọ́dọ̀ àwọn ẹni mùsùlùmí. Ṣé wọ́n tún máa kọ́ wàhálà báwọn mùsùlùmí ni? Yóò di fáwọn èèyàn máa lọ kọ́ mọ̀ lọ́dọ̀ àwọn oníbídíà látàlẹ́ kìámà yìí kéde lọ. Nínú àpẹẹrẹ àlùkìyàmà, òun náà ni pé àwọn ẹni bí wọ́n máa ní àgbéga. Àwọn ẹni ẹ̀sà wọ́n máa rilẹ̀. Ọ̀rọ̀ lákàn máa gbọ́ àní ríṣẹ́ mọ́. Bákẹ́ni àwọn èèyàn nìyí tí wọ́n bá fẹ́ mú ìbájẹ́sì. Ṣé ẹgbẹ́ wọn sọ Kùránì ni o? ọ̀rẹ́ kí wọ́n kàdí sí ní wọn ní ká mọ́sí àbí wọ́n máa fi sọ̀rọ̀ ẹ̀rí àpẹẹrẹ alẹ́kẹ̀yàmọ̀ ni àmì alẹ́kẹ̀yàmọ̀ yìí ó tún pín sí àwọn àmì tó sípè kò tiẹ̀ tí ni òun náà ní bá rí apá kan àwọn èèyàn tí wọ́n á kó mọ̀ máa lọ òrìṣà owó máa pọ̀ ibi bá rẹ̀ ni tó ṣe pé yóò báyìí á dẹ̀ máa dàkákà kíkẹ́ ẹ̀rí jẹ̀sílẹ̀tò làárọ̀ lápadà di odò ìyẹn oríkùsù lẹ̀ lárúbáwá wọ́n á máa fi ọ̀rọ̀ ti àwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ àfáà ní darí ní máa ń kọ́ yẹn lẹ́sìn yóò di pé wọ́n lè àwọn kápẹ́ńtà ó ti ti sí àwọn kápẹ́ńtà ó ti sí àwọn kìnní àfẹ́dà àlùkẹ́yàmẹ̀ àti pé gbogbo òjò ayé wọ́n á di pàǹpá lórí ìjọ ìsìláàmù yìí ẹ̀rí wọ́n ní gẹ́gẹ́ bí àlàkàlàkù yàní àwọn àwọn àwọn olóúnjẹ àwọn olóúnjẹ àwọn ìjẹwòrò tí wọ́n sì máa ń fi ti tírè ike àmàlàyé àti kápá adójúkẹ ní ọba mọ ọkà sàárà fún àwọn akéèké báwo yẹn ṣe máa kọ lórí ẹ bẹ́ẹ̀ náà ni ìjọ oríṣiríṣi máa pé bọ àwọn mùsùlùmí sẹ́nìkì ó ní ẹ̀fà alápá ẹ̀fà alẹ́sẹ̀ ìbẹ̀rẹ̀ àlùkìyàmẹ̀nì àti ipa á máa rí ẹrúbìnrin tí ó máa bí olówó rẹ̀ àwọn adarẹ̀jẹ̀ wọn máa kọ́lé gogoro obìnrin ó pọ̀ obìnrin máa kọ̀ débi pé wọ́n ní àwọn bí ogójì obìnrin wọ́n dẹ̀ máa wà fọ́kùnrin ẹ̀fẹ́ kí ṣe yọ̀fẹ́ wọn wọn kí káwọn káàtì ẹ̀ máa rí sójú kan láti ó ti táwọn ọlọ́run ẹ̀rí tí nǹkan náà máa lágbára dé nẹ́nẹ̀ máa hẹ̀ ta àyàn máa mu tí ìyẹn díẹ̀ ti ṣẹlẹ̀ ẹ̀wù tó ti pè é lẹ́kọ̀ọ́ mi wọ́n lè pè é ní àgbo wọ́n lè oríṣiríṣi nǹkan wọ́n ń pè ní sí wọ́n ní sẹ́ wá rí eré ọkùnrin tá sọ pé yóò ṣẹlẹ̀ nígbà tálẹ̀ kìámọ̀ bẹ́ẹ̀ sí i ìgbógun tirẹ̀ ni ìbára ẹni jẹ́ tí ó máa wáyé láàrin mùsùlùmí sí mùsùlùmí wọ́n fi hàn sí àpẹẹrẹ àlẹ́ kẹyàmọ̀ ni mùsùlùmí àti mùsùlùmí ó sì máa bára wọn jà wọ́n máa para wọn. bí musa lè ṣáàrì rọ́dí aláwọ̀ tá a láàánú ó ní ànábì sallallahu alaihi wasallam báyìí pé ṣáájú kálí kẹyàmọ̀ tó dé alharaj ń bẹ̀ ọ́ haraj àwọn sàbí wa ní kí ní jẹ́ haraj tó wí yìí òjì sálọ̀ sálọ̀ níbẹ̀ ní ìpànìyàn ní jẹ́ bẹ́ẹ̀ tẹ́wárí pànìyàn tí mò ń sọ yìí kìí ṣe báyìí mùsùlùmí ọmọ àpà àwọn ẹlẹ́bọ ṣùgbọ́n akẹ́yìn ọmọ àpàrà yín bí i bá di ìdí rẹ̀ yẹn bá yọ aládùúgbò rẹ̀ wọ́n jọ ń gbádùúgbò náà rẹ̀ ádẹ́sì pa á rẹ̀ yẹn tó máa kọ́ ọmọ yẹ́ báyìí ẹ̀yẹ́ mẹ́ta ìwọ́n tó ń sọ ọmọ tó padà bẹ́ ẹ̀yìn kọ́kẹ́ di pé ọba bàbá tí bàbá ń ṣe sẹ́fílà lóru lọ́wọ́ ó ń nẹ́fí lóru tẹ̀ ni ọba sọ wípé ń ṣe ilé ṣe o níbẹ̀ fún bàbá bàbá ti ń tún ṣe ń tún kùn ń ti nẹ́fílà rà lórí kí bàbá ti fẹ́rẹ́ ge bó ti lọ bẹ́ẹ̀ wà ẹ̀rí ẹ̀rí alákùnrin ọmọ akọmọ yẹn yóò pa ọ́nkù rẹ̀ yóò tún pa ọmọ ọ́nkù rẹ̀ wá ní bí òjíṣẹ́ ọlọ́run èyí tó wíyí alágbára ṣé rísí làákàyè ọ̀ làákàyè lọ́run lọ́run wọ́n ti yọ làákàyè kó lọ́rọ̀ àwọn èèyàn ni ẹ̀rí wọ́n ti yọ làákàyè àkìsẹ́kì wọ́n ẹni àkìsẹ́kì ni wọ́n ẹni fúfú làwọn èèyàn máa jẹ́ ń gbà yẹn pípọ̀ wọn wọ́n máa lérò pé àwọn wà lórí nkẹ́kẹ́ àwọn èèyàn tó ń pààyàn wọ́n dẹ̀ sì lérò pé àwọn wà lórí nkẹ́kẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni wọn ò sí lórí nkẹ́kẹ́ nínú àpẹẹrẹ àlùfẹ́yàmà òun náà ní pé àwọn aláṣẹ ọmọ ajáyé fàmílẹ́ ti ń tutọ́ lọ́sẹ̀rẹ̀ àlùfẹ́yàmà ni bí ẹ bá sọ pé wọ́n máa ronú lórílẹ̀-èdè nàìjíríà dẹ̀ ìrònú ni ọkẹ́ fi parẹ́ kánù tàfàlótò lè hùkẹ́m àwọn aláṣẹ ọmọ ajẹ gàba agbára burúkú wọ́n á máa lò ó ẹ̀rí gbogbo ẹ̀ náà wàlúwàkì yẹ́ṣàd ìṣesí gẹ́gẹ́ ń jẹ́rìí nǹkan náà sọ yìí. bákan náà àwọn ọlọ́pàá ọkọ̀ agbófinró wọn kẹ́kọ̀ọ́ kò ní sáfàdí kẹ̀kẹ́ lára wọn ní àfẹ́rẹ́ alẹ́ kẹ́yàmà ni. bákan ìwà ọmọ àjẹ́. onísọ́sùn ọmọ táwọn àbí wọn yẹn wò. àdéṣọ ọ̀pàrọ̀ tá a máa pè é lólòdò ẹni tó ti fọkàn balẹ̀ sí tá máa jàǹbá rẹ̀ ẹni jàǹbá gan láwa máa fọkàn balẹ̀ sí ẹ̀rí àrùwá ibi náà èèyàn dẹ́kú yóò máa wá sọ̀rọ̀ ti sẹ̀ láyé táwa ń sìn ní jẹ́ èèyàn ẹni tó bí aláǹtakùn kò sí rẹ̀ ló sì máa dá sọ̀rọ̀ ọ̀rọ̀ yọ wọ́n máa sọ tìbàdàn ni wọ́n máa lọ dá sí wọ́n tó kẹ gbogbo èèyàn wọn ẹ̀dẹ̀ sì máa máa dá sí abẹ́rẹ́ alẹ́ pẹ̀yàmẹ̀ nínú rẹ̀ ni kékeré mọ̀ káìmọ̀ kẹ́pọ̀ kọ́rẹ́ júlẹ̀ nínú ẹ̀ náà ni odò tó ń kẹ́ ní furat ó wà ní bagdad odò yẹn yóò kẹ́ tó bá wá jẹ òkè ọwà hẹ̀ nínú odò yẹn òkè ní báyìí góòlù máa wà mẹ́ ẹ̀rí àwọn èèyàn bá lọ kára wọn jà lórí góòlù yẹn

kódà wọ́n lápẹ̀rẹ̀ ilé ìṣẹ̀rẹ̀ lójú ayé ànẹ́bí sallallahu alaihi wasallam adarí jẹ̀kẹ́ ní rìn lọ́nà ugbó lọ́bá kòkò kòkò bá gbẹ̀rẹ̀ hánu gba lẹ́nu ẹ̀

ẹ̀tún wá gbọ́ yìí ó sọ̀rọ̀ pé tí máa máa ń sọ̀rọ̀ àlè kìí àmọ̀ tẹ́lẹ̀ ẹ̀gbọ́ ẹ̀wọ́n àtúbọ̀ ọ̀fẹ́ ni yóò wí ó bàbá ni mo tó máa rí lónìí nìyí ẹ̀rí nínú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn ọ̀kẹ́ náà àgbèrè sì máa máa sọ níta ní ipá yẹn máa bára wọn ṣẹṣẹ kù sí sallallahu alaihi wasallam alálẹ́ kìí àmọ̀ ní dé táwọn yóò fi máa bára wọn ṣe ìṣekúṣe lójú ọ̀nà káàkiri gẹ́gẹ́ bí àwọn kẹ́kẹ́ tẹ́tẹ́ ti máa ń bára wọn ṣé làwọn yóò ti máa ṣe ẹ̀yìn ẹ̀dẹ́gẹ́ tó kì í ju ẹ̀rí ọ̀kẹ́ náà oṣù jọ́kẹ́ a máa retí ìjọ mẹ́ta ẹ̀rẹ àlẹ́kẹ̀yàmọ̀ ni àti tí ilẹ̀ gẹ́gẹ́ alára kùsà táwọn yẹn ń tẹ́ kòtò kí wọ́n tó kàn fúnra ara lẹ̀ ni ó ti gbogbo kùsà yẹn jáde yóò tì jáde fúnra ara rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní tílẹ̀ bá wá sí ìjáde àwọn ẹni tí wọ́n ti pa ẹ̀ bàbá àìní yẹn ló ti bú lórí àwàkùsà àwàkùsà ọ́ àwọn tó ti para wọn nítorí ìkùsà àbólè wọn ni wọn á gbìn ọdìdé tó bá gbìn ọdìdé tó ṣùkà níyọ ló wọn ò nídìí ẹ torí wọn tún èèpà àwọn níyì ètí nǹkan náà máa kọ̀dé ẹ̀rí àwọn mùsùlùmí ó borí àwọn yahudi àwọn mùsùlùmí ó bá àwọn tọ́kì jà ọmọkùnrin kàlẹ́ tí àwọn ní dé tó fi sí arákùnrin kẹ máa jáde nù pàtàkì tálákùnrin bá jáde a máa jẹ àwọn èèyàn kọ̀ọ̀kan nípa bó ti máa wàhálà wọn wọn máa darí wọn darí kí darí a máa lù wọn lùkulù

wannan lawa ta da bi suraiha wani hadisi hudhaifa ibn usayd al-ghifari wọ́n náà lẹ́bi yọ fáwọn jọ àwọn ti bẹ̀rẹ̀ sí ní ronú àwọn ń rántí ohun tí ànẹ́bí ti sọ fáwọn ànẹ́bí wá béèrè pé kílẹ̀ ń rò gan ẹ́ kí ni wọ́n tẹ́ ń rántí wọ́n bá ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àlùkìyàmọ̀ yìí náà látún rántí ń pa rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ẹ̀ tún jẹ́ wá sọ fún yín o àlùkìyàmọ̀ yóò lè dé o ẹ fi rí àwọn àmì mẹ́wàá kan alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní èéfín wọ́n lè kẹ́ ti ṣẹlẹ̀ ó sì tún máa padà wáyé èéfín ìkejì òun náà ní dajjal aṣọ nípa rẹ̀ ìkẹta òun náà ní sísọ̀kalẹ̀ rẹ̀ bí láyé àyíṣà àlèhìsọ́láàtù wọ̀sẹ̀lẹ́m láti sọ́nkọ̀ òun náà ìkẹrin òun náà ní àwọn yàjúùjù àti màjúùjù pé ẹ̀dá nìyẹn ni wọ́n nínú ọmọ àdẹ́bẹ̀ adámọ̀ náà làwọn náà wá o àwọn yẹn ní ẹ̀ẹ́dúlùkọ̀tẹ́lì ti mọ́dí wọn ẹ̀rí ó ti mọ́dí wọn ni wọ́n á tún wọn lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n á máa fún ẹlẹ́jẹ́ ànẹ́bí Ìsá alayhi salam a wá lọ bẹ lọ́hùn lé wọn lórí lókè túrì a lọ bẹ lọ́hùn lé wọn lórí ọba tẹ lọ́hùn lé wọn lórí gbogbo wọn á parun ọba ti wá parun àwọn ẹyẹ wọn á lọ gbókun wọn lọ sínú odò ẹ̀rí tí wọ́n ti padà já sí nìyẹn nínú ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn kẹta sọ̀tọ̀ sẹ́lá tó ṣàlàyé ń parẹ̀ pé ó padà wáyé òun ni ọ̀run máa yọ ní ibùwọ̀ rẹ̀ ọ̀run yóò yọ ní ibùwọ̀ rẹ̀ ẹ̀rí níbi tó ti sẹ́lá sọ̀tọ̀ sẹ́lá sọ wípé èyí jẹ́ òlè lópin ọ láàfin nílé tó sàmọ̀ yẹn ni pé ogun ìgbà tá a bá ti wà láàyè kan táyọ̀ bá ti gbẹ̀sì lákò mẹ́ kò sì lè dópin láéláé tó sì ti di wípọ́ lọ́wọ́ ọba àlekẹ́ ọlọ́run nípa tútú bẹ́yẹn mọ́ àti wípé ìgbà tútú bági ò lè dópin títí tó oòrùn ó fi padà yọ níbi títí wọ̀. ẹ̀rẹ́ lẹ́ẹ̀karùn-ún nínú àwọn àmì nílá yìí àbí ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn àmì nílá yìí òun náà dáàbà dáàbà tí ó jáde wọ́n máa sọ àwọn èèyàn ó wọ́n máa sì ń àwọn ọmọ àmọ̀dájú tó káyà ọlọ́run ẹranko ni bẹ́ẹ̀ ní sádìsì náà bá lálàáfíà wọ́n ní dáàbà kákòkò lọ́gbẹ́ ẹbẹ̀rún ọlọ́run hmm, ṣe rú àwọn àkùkù ilé yábà ni yábà ni òṣùpá yóò ní yẹ ó tún lè máa fi fò wọ́n ní bí mọ́kà ló ti máa wá ìyẹn dábà yẹn ìkéje nínú àwọn ìṣẹ̀lẹ̀ láńlá bàbà yìí òun náà ni rírí ilẹ̀ rírí ilẹ̀ mẹ́ta tí ó ṣẹlẹ̀ àkọ́kọ́ ó máa ṣẹlẹ̀ níbùyọ ìkejì ìyẹn lè ẹlẹ́ẹ̀kẹjọ ṣẹlẹ̀ níbùwọ̀ ìkẹta tọ́kílẹ̀ kẹfẹ́ ọmọ àtẹlẹ̀ ní oríkùsù lẹ̀ lárúbáwá wọ́n ṣe wá rí ìtòkẹ́yìn bẹ́ẹ̀ òun náà ní mẹ́kẹ́ tí ó padà jáde ní yọ́lọ́dì tí ó lé àwọn èèyàn lọ sí láṣàrù wọn ibi tí wọ́n fún wọn lọ sí tí ó sì ní àdùn láṣàrù òun náà nílẹ̀ ṣáàmù ilẹ̀ yẹn náà lọ́wọ́ ọba àlekè ọlá máa padà chéjì ọlọ́run ní yọ́wọ́n tó bá ti dà lọ́la ábú ọ̀rẹ́rọ̀ la ábú ilẹ̀ ṣáàmù ti ti àwọn èèyàn máa bọ́ sí ibẹ̀ lọ́lọ́run máa padà parọ̀ ó dájú àwọn bí aṣẹ́bí léèrè yá wá àyìn sábẹ́rè pé nígbà láwọn èèyàn wà ń gbà ní ó ní à láwọn èèyàn wà lórí afárá tí láti ń gbà ní ìjísìr bẹ́ẹ̀ làwọn èèyàn máa wà ọlọ́run dákun là wá o nínú àwọn ẹni tọ́lá o rẹ̀ wá lọ́wọ́ ọlọ́run dákun má ti wá lójú o àwa ń bẹ ọlọ́run ọba sùhánà ọ̀tálá gbogbo àwọn wàhálà ti ti ṣẹlẹ̀ lọ́tún lósìn títí sọ pé ànípalẹ̀ mọ́ kíní yẹn sáà ti ń tó náà ni. ẹ ẹ mọ̀ fáyà náà sọ wípé ìnẹ̀hùn nàràhù abẹ́ ìnẹ̀hùn yàrá ònẹ̀hùn bàyídá nàràhù kọrí ìbẹ̀. àwọn yẹn wò kó jí báwa ti rí kó súnmọ́ tó yẹ pé àmì ní lójoojúmọ́ láwọn àwò kódà tó fẹ́ lórí àwọn kúkúrú ayẹyẹ ti ń ṣẹlẹ̀ báyìí. ọlọ́run wàhálà yìí dàkúnmájò gbé wa lọ ọlọ́pọ̀ gbogbo káyọ̀ tó wà láyé ti pọ̀ jù ọlọ́pọ̀ bí a máa jẹ́ ni tí ó sẹ̀sìn ọ̀ tí wọ́n dákun máa jẹ́ àṣẹ̀sìn láyé láyé o gbogbo àwọn ti tí ìparí kékeré ti ń bẹ fún wájú lọ ní Nàìjíríà wà yìí tí èèyàn bá ń tẹ́sí lójoojúmọ́ inú èèyàn máa pàdé ni ọlọ́run tẹ́ ìfọ̀kànbalẹ̀ ẹ̀bẹ̀ o ọlọ́run tẹ́ ìfọ̀kànbalẹ̀ padà síbẹ̀ o àwa náà dákun ọba olé ọlọ́run dákun lè jìnnà jẹ́lì fọ̀kàn wa o gbogbo àwọn aláṣẹ wa ọlọ́run dákun ni bù wọ́n sùúrù o ọlọ́run sùn wọ́n lẹ́ni dáadáa àwa náà ọlọ́run dákun ṣe wá lẹ́ni dáadáa